làákàyè ọ̀rọ̀ wọn pọ̀ jù. àwọn ni ẹ̀gbọ́n Mr. Bosun hmm. in fact wọ́n jọ wà àwọn náà lọ gbé wọn ní àwọn náà lọ gbé wọn ní airport. mo ló lè fi ọkọ̀ gbé fúnra mi báyìí lè fún air force. thank you very much. ẹ ṣe ẹ̀yin lẹ ní ọkọ̀ yẹn. ó náà lọ́rọ̀ kan fún mi. Mr. Femi this man is a suspect. suspect. yes bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi lẹ̀gbọ́n rẹ̀ òun ni àbí tẹ̀lé mi mo fọ ìyẹn lẹ báyìí òun lọ hàn jẹ ṣé mọ̀ nǹkan tẹ̀ ń sọ ṣá. Hmm, wọ́n ní sí àbúrò mi. ṣé wàá okay ṣá. he said you are a suspect. yes na suspect. thank you very much.